gbọ́lọ́run sí èsì ga. Mo gbọ́lọ́run sí èsì ga. Ọlọ́run bàbá lọ́lá olómiyè. Mo gbọ́lọ́run sí èsì ga. Mo gbọ́lọ́run sí èsì ga. Mo gbọ́lọ́run sí èsì ga. Ah ọlọ́run bàbá lọ́lá olómiyè mo gbọ́ ọlọ́run sí èsì ga ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run mo sì tún wí pé ògo ni fún olódùmarè mo sọ àsọtẹ́lẹ̀ agbára yìí sínú ayé rẹ ojúmọ́ tó mọ́ òní ire àti àánú olódùmarè kó máa jẹ́ tirẹ̀ Nínú ìrìn àjò ọ̀sẹ̀ yìí, o ò ní sisẹ̀ gbé. Ìgbésẹ̀ rẹ kò ní mú àbámọ̀ lọ́wọ́. Nípa tìrẹ ni mo wí ọ̀run àánú kó ṣí fún ọ. Àánú àtòkè wá kó ṣiṣẹ́ fún ọ lọ́sẹ̀ yìí. Àánú àtòkè wá kó ṣiṣẹ́ lórí ọmọ rẹ. Àánú àtòkè kó ṣiṣẹ́ níbi iṣẹ́ rẹ. Wà rí àánú gbà ọfà lágbára ayé kò ní wọlé sí ọ lára lórúkọ Jésù olùgbàlà lọ́sàn-án ni lóru gànjọ́ ni nínú ìjọba òkùnkùn ni níbikíbi ọfà àwọn alágbára ayé kò ní wọlé sí ọ lára ọ̀rọ̀ òdì àwọn alágbára ayé kò ní ṣiṣẹ́ lára rẹ lórúkọ Jésù kò ní ṣẹ mọ́ ọ lára ọ̀rọ̀ òdì tá a sọ nípa tiẹ̀ nínú ìjọba òkùnkùn láàrin àwọn alágbára kò ní ṣẹ mọ́ ọ lára lórúkọ Jésù ni mo wí gbogbo ọ̀rọ̀ èpè gbogbo ọ̀rọ̀ òdì tí a wí nípa tiẹ̀ ìta fàṣẹ wí nínú ìjọba òkùnkùn lórúkọ Jésù kò ní ṣẹ mọ́ ọ lára àlá ibi ìran ibi lórúkọ Jésù nílé rẹ kò ní ṣẹ lórí ọmọ rẹ kò ní ṣẹ lórí ọkọ rẹ kò ní ṣẹ lórí aya rẹ kò ní ṣẹ ìran bí aláìbí ẹ̀jẹ̀ Jésù fagilé ìwọ tó ń gbọ́ mi níbi gbogbo tó ti ń gbọ́ mi lórúkọ Jésù ò ní dùbúlẹ̀ àìsàn ọmọ rí ò ní dùbúlẹ̀ àìsàn ọkọ rí ò ní dùbúlẹ̀ àìsàn aya rí ò ní dùbúlẹ̀ àìsàn lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì ogun ìdílé ṣẹ́ fún ọ lónìí ègún ìdílé dìtẹ̀ mọ́lẹ̀ Ogun ìdílé ṣẹ́ fún ọ. Bíbélì wí pé ará ilé kálùkù lọ̀tá ẹ̀. Ogun ìdílé, ogun tó jogún nínú ìdílé, ogun tí ẹbí ń gbé nítorí tiẹ̀, ogun náà ṣẹ́ fún ọ lónìí. Lórúkọ Jésù o ní daláìní. Mo wí ni nípa ti ìwọ tó ń rà mí ṣe, o ya tọrọ jẹ. Lórúkọ Jésù olùgbàlà, o mà ní ya tọrọ jẹ ọ̀run ìrànlọ́wọ́ kó ṣí fún ọ ọ̀run àánú kó ṣí fún ọ gbogbo bí ẹ̀tọ́ rẹ bọ́ há sí lọ́sẹ̀ lọ rí gbà àánú ńlá kó dìde sí ọ ògo ni fún ọlọ́run wa ò ní rí bí o ò ní rọ́ràn ipá ayé kò ní ká ọ lórúkọ Jésù ò ní fìbànújẹ́ lu ọ̀sẹ̀ yìí mo wí nípa tìrẹ lórúkọ olúwa ọlọ́run àwọn ọmọ ogun ò ní fìbànújẹ́ lu ọ̀sẹ̀ yìí gbogbo gbèsè tó jẹ kọlọ́run bọ́ ọ san ẹ̀dá tó bá robi rù ọ́ kíbi ó jẹ́ tiẹ̀ lórúkọ jésù kristi ti násárẹ́tì ẹnikẹ́ni lórí ilẹ̀ alààyè tó bá ro ibi rù ọ́ kíbi ó jẹ́ tiẹ̀ gbogbo ọjọ́ tí ń bẹ nínú ọ̀sẹ̀ yìí gbogbo wákàtí tó wà nínú ẹ̀ gbogbo ìṣẹ́jú tó wà nínú ẹ̀ nínú ìrìn àjò ọ̀sẹ̀ yìí lórúkọ jésù olùgbàlà ò ní kábàámọ̀ nínú rẹ̀ wàá rí tajé ṣe lọ́sẹ̀ yìí wàá rí tajé ṣe lọ́sẹ̀ yìí àìsàn nínú àgọ́ ara rẹ kó gbiná sọnù àìsàn hypertension kó gbiná sọnù àìsàn diabetes kó gbiná sọnù ogun àìrọ́mọ bí o ṣẹ fún ọ lónìí ohun yòówù kó jẹ́ ìṣòro rẹ ọ̀run gbé mì gbogbo ọwọ́ ajúnilọ níbi iṣẹ́ rẹ nínú ilé rẹ nínú ìgbéyàwó rẹ tó ń ṣiṣẹ́ rírí ìkorò lórúkọ Jésù ó bẹ dànù gbogbo agbára ìrí tó ń ṣiṣẹ́ rírí ìkorò ẹ̀mí mímọ́ run wọ́n dànù ọkàn rẹ ó balẹ̀ wàá rí ojú rere wàá sì rí àánú ọ̀rọ̀ rẹ yóò dayọ̀ ògo ni fún Ọlọ́run ọ̀sẹ̀ yìí yóò san fún rere o yóò san fún ọrọ̀ ọwọ́ Ọlọ́run kó gbé ọ dìde ọwọ́ Ọlọ́run kó fà ọ gòkè nídìí okòwò rẹ yẹn wàá rí tajé ṣe lórúkọ jésù bísínẹ́sì rẹ yẹn àṣẹ ọlọ́run ni mo béèrè tí ó mú kó máa fò lálá lórúkọ jésù kó rí bẹ́ẹ̀ gbogbo ìrìn àjò tó rìn lọ́sẹ̀ yìí ọlọ́run kó pa ẹ́ mọ́ ò ní jáde lékú lọ́wọ́ ò ní wọ mọ́tò àgbénipa ò ní bọ́ sọ́wọ́ ò ní jẹ ni wọ́n ń wá ọ̀rọ̀ rẹ yóò dayọ̀ ọ̀rọ̀ rẹ yóò dayọ̀ ọ̀rọ̀ rẹ yóò dayọ̀ inú rẹ yóò dùn ọ̀sẹ̀ yìí yóò mú ẹ̀rín bá ọ ògo ni fún ọlọ́run wa ògo ni fún ọlọ́run wa lórúkọ jésù gbogbo àdáwọ́lé rẹ lọ́sẹ̀ kó máa yọrí sí rere ní ọ̀sẹ̀ tó kọjá mo bá wa sọ̀rọ̀ nípa kíyèsí ọwọ́ ọlọ́run kò kúrú láti gbani yẹn ni wípé ọwọ́ ọlọ́run ó ń ṣe ìyanu ó ń ṣe ìyanu síbẹ̀ ṣùgbọ́n ó kórìíra ẹ̀ṣẹ̀ màá fẹ́ kó o gbàdúà pàápàá jùlọ nínú ìrìn àjò ọ̀sẹ̀ yìí ọ̀sẹ̀ yìí náà ni ọ̀sẹ̀ tó parí oṣù kẹrin ọdún 2021 kó o béèrè fún ìbẹ̀wò rẹ̀ láti bẹ̀ ọ́ wò um gbogbo ohun tí ò dá mọ́ ọ tí ń jẹ ayé rẹ lógun kó lè fi òpin sí i ọlọ́run bẹ̀ mí wò nínú agbára ó bẹ Sárà wò um ó bẹ Hánà wò gbogbo àwọn kọ̀ọ̀kan nínú bíbélì tí wọ́n ní ìṣòro ó bẹ̀ wọ́n wò ó bẹ ayé wọn wò kò sí ayé tó bẹ̀ wò tí ò ní ìlọsíwájú kò sí ayé tó bẹ̀ wò tí ogun kì í ṣẹ́ fún nínú ipò tó wà gbàdúrà fún ìbẹ̀wò ọlọ́run kọlọ́run ó dé sínú ayé rẹ kó ṣiṣẹ́ agbára kó ṣiṣẹ́ ìyanu lórúkọ jésù ọwọ́ agbára ọlọ́run nínú ayé rẹ lórúkọ jésù yóò mú rere jáde fún ọ àdúrà yóò gbà fún ọ gbàdúrà yẹn nínú ìrìn àjò ọ̀sẹ̀ yìí lórúkọ jésù wàá rí ìbẹ̀wò ọlọ́run wàá rí ọwọ́ agbára rẹ bí o bá wá fẹ́ rí ọwọ́ agbára rẹ dágbére fẹ́ṣẹ̀ àwa mọ̀ pé olúwa kì í gbọ́ ti ẹlẹ́ṣẹ̀ dágbére fẹ́ṣẹ̀ ní ìgbàgbọ́ nínú rẹ̀ kò sì jẹ́ aládùúà tí ń gbàdúà tọ̀sán tòru nípa bẹ́ẹ̀ wàá kéré àdúà wàá jọrọ àdúà lórúkọ jésù àdúà yóò gbà fún ọ orí ọ̀fẹ́ láti lè máa gbàdúà láìsinmi àti láìsàárẹ̀ gẹ́gẹ́ bí ìwé mímọ́ ti wí ọlọ́run yóò yọ̀ǹda rẹ̀ fún un fún orúkọ olúwa jésù olúwa wa àmín fi àdúrà yìí ránṣẹ́ sí àwọn olólùfẹ́ rẹ bí o ti ń ṣe yóò dára fún jésù olúwa wa àmín àmín lórúkọ jésù hallelujah.